látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alùbáríkà royal fm ninety five point one nílùú ìgbọ́rin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó abdulfata ìtàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khairan.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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار هذا وقف ولا وضع الطريق أتيق فو أسواج والنبي محمد صلى الله عليه وآله وسلم وأرى لي النبي وصحابه ببن سيون صيدنا النبي تتفي في يوجه بين دي القيامة أدلوا كيو في كتي أطرع كفي ببوان ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ gbala kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo fẹ́ gbéyàwó lónìí yóò ní ń ṣe yóò jẹ́ bí ọ̀rọ̀ oríṣi méjì àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí mò ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa ma bá a lọ tó bínú láìka lọ́tọ́ bá di táìmù kan máa wá dá dúró máa sọ̀rọ̀ lórí kan tó ń jẹ́ kọ̀díyà sáà ẹni pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àsìkò yẹn ni pé contemporary issue in Ìlọrin so inshallah particularly so màá sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé kí ni tí èèyàn bá jẹ́ni tí ó ń bá èèyàn sọ̀rọ̀ pàtàkì jùlọ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn náà lèèyàn ń sọ fún àwọn èèyàn yẹn gbọ́dọ̀ nìkan ṣe lórí ibi tí èèyàn ti ń sọ tó aburú ńláńlá ni àkóbá ńláńlá ni fún ẹ̀sìn kọjá pé ẹni tí yóò máa sọ̀rọ̀ fún àwọn èèyàn lórí ọ̀rọ̀ àgbàgbé tó ṣe pé adayérú lọ́wọ́ jẹ́ abẹ̀sìnjẹ́ náà lọ́ jẹ́ adáwùjọ́rú náà lọ́ jẹ́ so náà ni èèyàn gbọ́dọ̀ ní nǹkan kan tí èèyàn gbọ́dọ̀ sọ sírò àwọn ọ̀rọ̀ báyìí náà ni yóò bọ̀ bàyẹn náà jẹ́ di orí eh, orí program báyìí tó nǹkan mí ni ó mọ̀ rán tó tó bá ti pè nǹkan ní nǹkan ẹ̀sìn ò ní bùkátà kó tó mọ fáwọn èèyàn ní jó fáwọn èèyàn ní ẹ̀sìn sọ́n pàlàkì jùlọ tó yẹ pé òun kówó lẹ̀ ó kówó lẹ̀ bó ṣe ń sọ owó ń jóná ṣòwò náà ní pàbí owó ń lọ tí wọ́n lọ owó ń jóná owó ń lọ náà òun ni pé ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá òun ni ọ̀rọ̀ nípa zina àwọn tó ń fà bẹ́ẹ̀ ni mo dé kí làwọn kan tó máa ń fa zina mo ti ṣàlàyé pé àìsíbẹ̀rù ọlọ́run tí ó jẹ́ nǹkan tó máa ń fa zina ìrìnkùnrin aṣọkáṣọ ìjáde ní òhò aṣọ tó fún tó lẹ̀ mára tí àwọn obìnrin ń wọ̀ ó ń sábà di ìgbìnà kan sọ pé kí ọkùnrin ká tóbìnrin kí jọ máa wà nínú àyè kan náà bóyá ní ọ́fíìsì àbí níbi ti ń kọ́ṣẹ́ tó ò ṣe pé bóyá àwọn ẹnìkan kan máa ń wà pẹ̀lú wọn tó fáwọn nìkan nìkan ọkùnrin àtòbìnrin ń fà fà bákan so ẹlẹ́ka ka àwọn ọ̀rọ̀ òun náà ta akhori zawaj òní kéèyàn máa pẹ́ kó tó lọ́kọ pẹ́ kó tó máa ní ìyàwó òrè tó sì ní bùkátà sí ẹ̀rí ọlọ́run bá ó dáwọ̀ ẹ̀dẹ́ ó fún wa ní nǹkan tó ń jẹ́ gẹ̀ríza yẹni pé a ní àwọn sexual kan kí ó máa jáde yóò máa so wàlá budda min ishba'ihi tí nǹkan yẹn bá ti ń béèrè fún satisfy nǹkan yẹn so ẹni tí ìwọ wá satisfy lọ́nà aláàlí ẹni pé tó òfun ni tó nídì lọ́nà tọ́tọ́ kò sí ni ìyẹn ọ̀sán fún lọ́nà tí ọ̀tọ̀ yóò gbégbà kò sí torí pé ìbí nǹkan yóò béèrè tó náà lẹ́fí mọ̀ rí àwọn ọ̀nà oríṣiríṣi tí àwọn ọ̀dọ́ rìn Allahu Akbar ọ̀dọ́ míì ẹ̀rìn yóò ti dépò kó níyàwó yóò ti dépò pé kó lọ́kọ yóò mú wá kó àwọn nǹkan kan síwájú rẹ̀ pé náà ni ò jẹ́ kí òun tí ì lọ́kọ ni ò ti jẹ́ kóun tí ì ní ìyàwó so bóyá náà lè kí n débẹ̀ táwọn èèyàn máa ń sọ so tó mo fi ní nítí ò ti jẹ́ tó fi ní late marriage ní ẹlòmíì yóò ti wọ thirty ẹlòmíì wọ forty kò ní tí ì lọ́kọ kò ní tí ì níyàwó torí eléyìí kò sí ní tí ó padà ṣe yóò mọ̀ ṣe ìsìnà ni kò sí ni wọ́n mọ̀ ṣe ìsìnà ni torí pé kí ni ó lè jẹ́ ìsìnà direct ó lè jẹ́ indirect àmọ́ ìsìnà lè yẹn wọ́n ṣe. torí pé in ti ń bẹ lára rẹ̀ yẹn ọ jẹun ọ satisfy rẹ̀ ìyẹn ó ṣe ìṣìbá rẹ̀ kọ̀ wá sí tí ò bá wá lọ́nà àlàálì tó yàn fẹ́yàwó tí ò lọ́kọ irú ẹnìyẹn ó lè máa masturbate subhanallah ní wọ́n sì masturbation subhanallah a rí pé kò sí ní yóò sá náà tí fi satisfy ara rẹ̀ so bẹ́ẹ̀ náà ni lómi pé ilé ní ọmọ lọ ẹ pé pé rẹ́pù ní ọmọlọ́lẹ̀ wá káàkiri tí wọ́n máa ṣe káàkiri tó gbúrú àwọn nǹkan yìí anabi sallallahu alayhi wa sallam ní adéṣe abdullahi bin umar anabi ní abdullahi bin umar ní kunna ma'a anabi sallallahu alayhi wa sallam àwọn wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam jọ kan anabi wa ní ya ma'ashara shabab anabi wa ní ẹ̀yin ọ̀dọ́ ọmọ kéékèèké lọ́kùnrin anábìrin tó bá ti tú lọ́kọ nínú yín tó tú níyàwó kó tètè ní ó tètè lọ́kọ kó níyàwó fa innahu ẹ máa wọn tá anábì sọ anábì kéèyàn ó fẹ́yàwó yẹn àgọ́dọ̀lélbàṣọ́rì òun ló mú ìyànjú kójú yẹn ó rẹ̀ ojú ènìyàn rẹ̀ ojú rẹ̀ ọ̀rọ̀ kò ní máa ránjú kí wọn wọn wọn wọn wọn kò ní máa wà áṣàn kò ní máa ranjú mọ́bìnrin olóbìnrin kò ní máa ranjú mọ́kùnrin ọlọ́kùnrin torí kú ti ní tiẹ̀ anábì tó ní wà áṣàn lil faraji so kíyàn níyàwó yẹn kíyàn ọlọ́kọ yẹn òun lójú kíyàn orí abẹ́yàn ṣọ́ ò ní fi abẹ́yàn ò ní lè ṣe zìmọ́nà kò ní lè ṣe zìmọ́nà torí ó ti satisfy rẹ̀ lọ́nà aláàlí Allahu akbar ọ̀nà aláàlí tó bá ní èèyàn tàzáwájá pé èèyàn fẹ́ ni kí kó lọ lè bá bàbá tó bí obìnrin abẹ́ni tó wà nípò bàbá rẹ̀ wípé ọmọ yìí mo fẹ́ fẹ́ bí ń bò mí bẹ́ẹ̀ tó kó ní bàbá ọkùnrin náà ni kọ́ wá kọ́ wá yọjú sí bàbá ìyàwó lọ kí bẹ̀rẹ̀ bá ṣe ń rìn kò sí tó burú mẹ́ kọ́sà lọ lé àwọn ìyàwó yẹn kí wọ́n sọ pé a fẹ́ fẹ́ ọmọ yìí kí ẹnu àwọn ará ìyàwó ló sì jáde àbẹ́ni tó ń jẹ́ bàbá rẹ̀ àbí alámòjútó rẹ̀ pé a fi ọmọ yìí fún yín kan ṣù wọ́n papọ̀ pé wọ́n di ọkọ àti ìyàwó láàrin ara wọn kí sàdá kí ó wáyé ṣẹ́gẹ́tẹ̀ bá sórí yìí wọ́n di ẹni ẹ̀tọ́ fúnra wọn nù so kódà kan mọ lọ léèwé kò sí tó burú ń bẹ̀ kan mọ lọ pé ń kọ́ṣẹ́ lọ́wọ́ kò sí tó burú ń kò tí kó wa kò sí tó burú ń bẹ̀ ẹ rí i pé n ń jẹ́ zù náà yẹn wọ́n ti mú kú òun bẹ́ẹ̀ níta níbi sallallahu alaihi wasallam là fún wa lélẹ́yìí àmì tó akó bá tiẹ̀ mú excuse wá tó wá ṣe zìnà kí n tó ti ń jẹ́ kí n níyàwó òun náà ni pé mi ti rí iṣẹ́ gidi nì kíní kan tọ̀ ṣé ọ̀ táwọn ṣe zìnà káàkiri òun kọ̀ǹtró ọ̀jì rẹ̀ àbí òtí ẹ̀ ní ọ̀jì ni kò sàmọ́ pé òòrí ọ̀jì rẹ̀ kọ̀ǹtró yẹn ni pé gbogbo ara rẹ̀ ti ń lé wọn àbí lóbìnrin òòrí òòsì lọkọ níyàwó lè yàn máa ṣe. anábì ni wàmí lam yastati' ẹni tí ò bá wá lágbára pé kọ́ lọ lè fẹ́yàwó bóyá condition kankan kọ́ ló ṣẹlẹ̀ sí ọ bóyá òun kẹ́kọ̀ọ́ ni bóyá ò ní ni tó ò tí ì lówó ni ò tí ì nílé tó gbé sí ni anábì ni fa alayhi bis-sawmi má gbàwẹ̀ má gbàwẹ̀ anábì nítorí àwọ̀ yẹn fa innahu lahu wija' àwọ̀ yẹn yóò jẹ́ ìjánu fún yóò mọ kó níjánu kò ní jẹ́ kára rẹ̀ kó mọ lé wọn wọn mọ́ so náà ni ẹ wo oògùn tánàbí sọ̀rọ̀ sọ́lọ́mù lálẹ́ fáwọn ọ̀dọ́ èyí tó ń jẹ́ àkọ́kọ́ ni pé tó bá mọ̀ pé o ti lágbára tó bá ní àlùbáà ìlágbára pé o lè láṣepọ̀ ara rẹ ti ń move o ti ní hajj ọkùnrin wa ní ọ lọ́dọ̀ yìí wá ọ̀nà tó fi máa fi ṣiṣẹ́ láti máa lè fi bọ́ obìnrin yẹn láti lè fi gbé e sílé kọ wábi tó gbé e sí òkú mi gbé kóyá kó ṣe rẹkẹtẹ kó làwọn ti pé single room náà ni tó bá ti tẹ obìnrin lọ́rùn tó kẹjọ wọn wà ń bẹ̀ kí wọn bá ṣẹ̀ ní ayẹyẹ lọ ó yá ju kẹ́ ẹ máa lọ lè ṣe ìsìnná káàkiri lọ́kọ́ olóòtú ìṣetán tí wàá rábúrú tí wàá mẹ́ńbẹ̀ ni pé yóò lóun ò tí ì ṣetán àti lọ lé ọkọ yóò lóun ò tí ì ṣetán àti lọ lé ìyàwó gbó àti fẹ́yàwó gbogbo ohun tí ìyàwó wa ń ṣe gbogbo ohun tẹ́ni tó níyàwó ń ṣe ní ọmọ lọ lè ṣe kódà wọ́n ti mẹ́lò míì wọ́n á pàrọ̀ obìnrin níbẹ̀ tó ti mọ̀ọ́mọ̀ nílé ọkùnrin míì ọkùnrin níbẹ̀ tó ti mọ̀ọ́mọ̀ ewu bí tí aburú dé ní àwùjọ wa yìí ṣùgbọ́n àwọn nǹkan yìí nínú anabi sọlọ sọlámù sọ anabi ní fẹ́yàwó tó bá wá lágbára tọ mọ gbà rẹ aláwọ̀kọ́ nù mọ gbà rẹ ẹlẹ́kejì náà ní gbèsè ẹlẹ́kejì kí àwọn èèyàn yóò mọ kọ̀ǹtú ẹlẹ́wà ní òun gbà rẹ ní ara àwọn tó mọ mú fún náà ọ̀ gbà rẹ yẹn bó ṣe yẹ ni o ọ̀n gbàwẹ̀ òun wò kú wò ó mọ̀ sọ pé àwẹ̀ ọ̀ràn ìwọ ló gbà rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní kí á gbà níbí wọ́n tún fẹ́ pé àwọn òbí náà nígbà míì èèyàn lè kí ìsọmọ títí hmm. ọmọ yìí ó ti dépò kó lọ́kọ ó ti dépò kó níyàwó àmọ́ ó wà nílé ẹ̀kọ́ àbí ń lọ́wọ́ ó wà ní skul so ṣé kọ́mọ wa lọ lé zèzè náà ni ó pé òbí ni àbí kí òbí ó gbé ìgbésẹ̀ tí mo gbé yìí tí mo fẹ́ sọ yìí àwọn kọ́nà tí ọmọ yẹn bá ń ṣètìná tí wò bí tó mójútó ó rojọ́ wájú ọlọ́run ọmọ yẹn náà rojọ́ òun náà rojọ́ ọgbẹ̀ṣẹ̀ ọmọ náà ń gbẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhu níjọ́ kan abdullahi bin abbas wà láti mẹ́tí ń jẹ́bẹ̀ ọ̀kan àwọn sàhábà nabi sallallahu alayhi wa sallam ni dàá àbínà àwù ó wá pe àwọn ọmọ tó bí ó láwọn ọmọ ọkùnrin wọ́n wá pè wọ́n pé innakum ó lẹ́yìn ọmọ yìí qad balagtum ma yablugu rijalu minan nisa min sha'ni nisa mo rí pé ẹ ti ń tó ipò tí ipò tọkùnrin máa ń dé tí ń fẹ́ máa ń ní bùkátà sí obìnrin faman ahabba minkum an uzawwijuhu zawwajtuhu wọ́n lẹ́nu tó bá ṣe tán tó bá wù pé òun fẹ́ níyàwó màá fún ọ ìrànlọ́wọ́ ò bí ìyàwó fẹ́ o àwọn kan sọ ojúṣe àwọn bàbá lélẹ́yìí tìrú lẹ́yìn náà ń bẹ nígbà kan nílùú àtàwà yìí gan nílọrin yìí àwọn bàbá yẹn ó sì lọ lè wá ìyàwó fọ́mọ wọn wọ́n sì máa mójútó ọmọ wọn yẹn tẹ́lẹ̀ pé kò tí ì lágbára àti fẹ́yàwó àmọ́ sí lágbára kò lágbára tẹ́lẹ̀ fi bọ́yàwó àmọ́ sí lágbára tẹ́lẹ̀ fi ń sọkọ ìyàwó wọ́n sì lọ lè fẹ́yàwó fún torí kọ́ ọmọ sí lè zìnà káàkiri tí wọ́n máa wá mójútó wọ́n máa mójútó ìyàwó rẹ̀ náà kọ́lá tó bá tó bí Ọma, tó máa mójútó ọmọ sórí ilé ìwà láì àti ìlànà nẹ́bì tó dáa ni súnà àwọn sọ̀hábà ní ìlànà táwọn sọ̀hábà lò náà ni ìlànà ìsìláàmù tó dáa ni torí pé kí ni èyí ó pẹ̀lẹ́ kan yájú kan kan yájú kan lọ níbi ilé mi ò ilé mọ bọ́ mọ ọmọ yẹn ó sì so ẹ ní ìmọ̀ bọ́ ọmọ ọmọ ọmọ rẹ ni ó sì àbúgbà tó wá dé bọ́ọ̀ lóbi máa lè kalẹ̀ nísìn ṣé yóò jọ ọmọ inú rẹ̀ ò ní dùn tó ọmọ rẹ ọlọ́fẹ́ràn níléèwé kò níléèwé wọn parí nàmá ọ̀padà ló lóyún àlè ọlọ́ àbóyún àbótí ẹ̀ lọ lè ṣẹ́ ọ̀padà lọ lè kú látara pé ń ṣẹ́yún tó sí pẹ̀lẹ́ kan oníṣẹ́jú kan lọ. sórí eléyìí náà ni àárọ̀ àwọn òbí ẹ dákun ẹ padà irú àwọn ọ̀nà tó yẹ káwọn èèyàn máa padà síbẹ̀ náà nírú nǹkan yìí kárí ọmọ tó ń lọ skul tó yẹ pé ó sì ti níyàwó bóyá ìyàwó tí ó sì ní dísùkù rẹ lọ́wọ́ nítorí mọ̀ nìṣó mọ̀ nìṣó mọ̀ nìṣó sẹlẹ̀bí àwọn ní àárẹ̀ wọn bẹ pé ọ oh, wàhálà ẹ̀ ọ̀bá yọmọ jẹ òun tún ayé rẹ̀ ṣe ni sórí tó lóun ní ṣe yẹn gẹ́gẹ́ ló bá ayé rẹ̀ jẹ yóò wà lọ́ọ́ lè má ṣe zìnà kò sí tó burú kí bàbá ọmọ tó jẹ́ bàbá ìyàwó ọba bó obìnrin kó ní ọmọ mi ó wà ń sùkúl àbí lọ́ọ́ lè mú ọmọ rẹ̀ kódà ó wà ń bóyá ó wà ah, ń sẹ́wọ́n sùkúl ní lọ́ọ̀lẹ́ ọmọ sẹ́wọ́n sùkúl ní ọmọ sẹ́wọ́n sùkúl bímọ náà ṣé mo sọ kan yóò ní ìfọ́n ṣe family planning fún wọn tí òbí ò ní ọba ń ṣe family planning fún ọmọ jss ọmọ jss school jss student torí ọlọ́run tí ò kéèyàn wá ní ọmọ yìí yìí lọ́lẹ̀ mọ́ ẹni tó fẹ́ fẹ́ wa ṣùgbọ́n tó sì mú dé tọ̀ mọ́ wọrí skul rẹ̀ ń lọ sọ pé kápẹ́ àwọn òbí rẹ̀ kan tọrọ wọ́n sì sọ̀rọ̀ wọ́n sì so wọ́n papọ̀ akédù tó ọmọ sì ń lọ skul rẹ̀ jẹ́jẹ́ tó sì ń lọ ó sì lọ ojú rẹ̀ ọ wà lẹ̀ ó ti lọ́kọ tó fẹ́ ní náà nù tẹ́ ẹ̀ bá jí ó ní yọ̀mọ̀ yọ ní yọ̀mọ̀ yọ ni o kí ọmọ pẹ́ kó tó níyàwó dẹ́lẹ́yìn náà wọ́n ó tiẹ̀ ti parí skul àbí nǹkan kan wá tí ìrìnsẹ́ gidi wọ́n torí yẹn ìpè ẹ à àfi kí n ríṣẹ́ tí ó di pé kíní kan o tó ẹnu tó bá ti ń rídàn tó bá ti ń tu oúnjẹ tó ń fẹ́ kù tó fi mọ́ wá ṣe ìdìnnà káàkiri ló lè fẹ́yàwó ó lè fẹ́yàwó tó ọlọ́run bá ní ń tẹ kúnnù fòkànrá ń yẹ kúnnù fòkànrá yóò fi ní ìmú wàhùn mi fọ́dìlẹ̀ yìí olúwa ní ẹni tẹ bá ń jẹ ẹni tẹ fẹ́ ṣe ìyàwó tẹ fẹ́ fẹ́yàwó nítorí pé ẹ fẹ́ ṣe ìdìnnà olúwa ní kọ́lá tẹ́ bá jẹ́ tálíkà ọ̀la ọlọ́run ni òun sì máa rọ̀ yín lọ́rọ̀ láti ibi ọlá òun ọlọ́wọ́ bá wọ́n máa rọ̀ yín lọ́rọ̀ ẹni pé wọ́n mọ̀ bó wọ́n ṣe máa bu àṣírí yín tó bá jẹ́ pé nítorí ọlọ́run náà lè fi ṣe pé tọ́ ìyìn fẹ́ máa ṣe zìnà káàkiri ni ṣùgbọ́n àwọn nǹkan yìí ẹ ká kíyèsí ni ṣùgbọ́n gbìyànjú kó lọ́nà kan o gbìyànjú kó lọ́nà kan o ṣò kọ́ lọ́nà yẹn lè má fẹ̀ púpọ̀ kó tó ọ jẹ kó tó ẹni tó tún fẹ́ gbé sílé náà kó tó jẹ tó léyìí náà ni ìlànà tí Islam gbé kalẹ̀ fàmílò mi yóò ní pé ìgbà tó ń bá ra mọ́tò ìgbà tó ń bá kọ́lé ìgbà tó ń bá ṣe kíní kan so kìí pé wàá dúró kò ní ṣe kankan o ló sì máa ṣe ẹ mọ̀ gbọ́ onúfilẹ̀ yìí onúfilẹ̀ onúfilẹ̀ onúfilẹ̀ eléyìí náà onúfilẹ̀ yìí lọ́kùnrin lóbìnrin bó ṣe wá ń ṣe káàkiri nìyẹn kí ló ń fẹ́ parí skul lóbìnrin èèyàn parí yunifásitì so ẹ wò àti àti sẹ́wọ̀n skul ló ti bẹ̀rẹ̀ sí ní ló ti ń ṣe ìsìn náà yóò wá ṣe fáá yóò wọ yunifásitì yóò ṣe ìsìn náà yẹn fáá so wọ́n ti láwọn fẹ́ ọmọge ó ti darúgbó ẹlòmíì ní skul náà yóò ti bímọ àmọ́ kò ní bí yóò ti lọ lè bí sínú sálángá yóò ti bí sínú pampers yóò ti sẹ́yún tó wáyà wọn àní ó bímọ tán ó wọlé ọkọ kò tètè rọmọ bí ni irú àwọn kan báyìí ẹ̀ka kíyèsí so irú àwọn kan yẹn ó pàtàkì gan so ìmọ̀ pẹ́ ṣe ìyàwó ìmọ̀ pẹ́ lọ́kọ ó jẹ́ nǹkan láńlá tí ìsìnà fi ń pọ̀ ní àwùjọ so ojúṣe àwọn òbí náà ni mo sọ yìí o abdulhamu ọba aizel ojel commercial fan wa kó là wá níbi ìwà zina àti àwọn ìgbésẹ̀ rẹ̀ náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tòun náà ni gẹ́gẹ́ ìṣàlàyé lẹ́ẹ̀kan ọ̀rọ̀ àwùjọ tó ń lọ ní àwùjọ wa pàtàkì jùlọ ní Ìlọrin tó nípa ọ̀rọ̀ alọ́ hijabu alọ́ hijabu ní skul àwọn tó jẹ́ àwọn school àwọn missionaries àbí ká ní christian school ṣe rí àwọn mùsùlùmí àti àwọn tó ń jẹ́ àwọn christian tó ń tí a gbọ́dọ̀ mà òun náà ni pé ká kọ́kọ́ dára wa padà máa kọ́kọ́ dára padà sí àná tó jìn máa tún dára padà sí àná tó súnmọ́ àná tó jìn òun náà ni àná islam kọ́lá bí fọ́ kí anabi sallallahu alaihi wasallam kó tó di anabi sallallahu alaihi ń bẹ̀rẹ̀ tó ń ṣe dáwà rẹ̀ ń dá padà sígbà wọn bákan náà ń dá padà sí ìṣẹ̀mí táwa náà ti lò kọjá nílọrin báwa náà ṣe kéré mọ yìí ń dá padà sí ìṣẹ̀mí rẹ̀ sọ pé kárántí bó ṣé bó ṣe rí nígbà yẹn ní ìdẹ́lẹ́yìn náà kí ló ń fà lónìí tó ní kíkà báwo léwu nù ìtàn Islam ìgbà tí anabi sallallahu alaihi wasallam tánàbí bẹ̀rẹ̀ dáwà ní Mẹ́kà ìnira yìí pọ̀ táwọn ẹlẹ́bọ àwọn tó ń bọ igi tó ń bọ òòṣà tí wọ́n gbé ti ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí nira yìí pọ̀ ànábì decide ọ̀nà ẹ̀mọ̀ tó ní tọ́ìf káwọn èèyàn sálọ bẹ̀ tọ́ìf ọ̀gbà wọn tó padà sí mẹ́kà ìgbà tó yá ó tó pẹ́ díẹ̀ ó tún gbé gbèsè ẹni pé wọ́n ànábì ronú ànábì ní kàmá nìṣó ní habasa ẹni pé Ethiopia lọ́dọ̀ negroes so ìgbà tó ń dọ́dọ̀ ọba Ethiopia so kọ́dà àwọn yẹn kí ni wọ́n ń ṣe ní Ethiopia ń gbà wọn yẹn ni pé hum nasara ni wọn christian ni wọn níbẹ̀ ọba yẹn gẹ́gẹ́ christian lòun náà so anabi priva bẹ̀ ipe ẹ lọ síbẹ̀ ẹ wọn kàn so kódà àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ ní mẹ́ka yẹn wọ́n tún tètè dìde gbàtọ́ ti gbọ́ pé peter anabi ń lọ nìyẹn wọ́n tún lọ bẹ̀ wọ́n tún lọ lè ṣe kíta kalẹ̀ ike má gba aláàyè àwọn èèyàn kéèyàn náà dé o so àwọn tó ń ran àwọn tán wá wọn ẹnìkan lọ́wọ́ náà wọ́n wá mọ́dà wọn lóhùn nìkan so ẹni tó ń jẹ́ abáṣà ọba abáṣà yẹn ó ní kọ̀dá ẹnìyẹn lóhùn ó kí wọ́n jòkó kódà gbà tó yá ó ní ẹ̀sán tẹ́ sọ lójú àwọn ẹni yìí so Jaafar òun ló lùdì àwọn tí wọ́n lọ níjọ́ ànábì ọ̀lọ́ ṣùgbà tó débẹ̀ wọ́n ṣàlàyé ara wọn ah inú ọba yẹn dùn pé ah àwọn ẹni yìí ń ti ń jẹ́ ẹ̀sìn náà lẹ́gbẹ́ lọ́wọ́ gbogbo tó ń rí yìí òun ò rí nǹkan tó burú níbi ìlànà yín kódà wọn bá débi pé wọn ò lójú tì wọn èyí tẹ̀ fún yàn wọn èyí forí kanlẹ̀ wọn èyí tẹ̀ wọn èyí tẹ̀ kọkọrọ bá fẹ́ kí yàn ó ní pé ó rí pé kódà tán bá dé gan wọn ò ní tẹ̀ kí ọ tán bá dé ẹwọn gan ọba bá ṣáà sì wúlò tó sì rí pé wọn ò tẹ̀ kí wọn wàláì ó sì bí wọn ó ní kí ló dé tẹ́ẹ̀tẹ̀ kí ni lima látàkùdò lè kí ló tẹ́ẹ̀ fi tẹ́ẹ̀ fi tẹ́ẹ̀ fi tẹ́ẹ̀ kí ni ọ wà ní ah نحن لا يعني أرسل الله إلينا نبيا وعلمنا أن لا نسجد إلا لله النبي صلى الله عليه وسلم هنا لقوا ní àgbòdò tẹ̀fẹ́ nìkan kan àfọlọ́hun wàláì ọba yẹn ni kan máa bọ́rọ̀ wọn nìṣó sẹ́rì gbogbo tó dùn pàwọn lè fi ṣe àbòsí gbogbo ẹ̀ ní kọ̀ wọlé lọ́dọ̀ ọba yẹn ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí ó súnmọ́ àwọn tó ń jẹ́ àwọn kírísítẹ́nì ju àwọn ẹlẹ́bọ so tòun ti bẹ́ẹ̀ náà kéde ló yá kẹ́ni kan wá ní ti ẹ̀sìn ẹlẹ̀ fún tèmi náà o rárá kò sí ní ẹbá wọn lẹ́kùn dínú kún wọlé ẹ̀ dín sòkún kálukú fọwọ́ mú ẹ̀sìn rẹ̀ àmọ́ tí mo kàn fẹ́ yọ jáde ní pé ẹ wo àṣepọ̀ yẹn ẹ àṣepọ̀ yẹn so ó sì gba àwọn mùsùlùmí láàyè so bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn yahudi àwọn nasọ́rọ̀ anábì gba wọn láàyè kó di kó ń ṣàṣejù ní maka so irú eléyìí àmì màdínà àmín so gbúrò àwọn kan yìí láfi mọ̀ rí pé àṣepọ̀ dóhun ti bẹ́ẹ̀ kẹ́rẹ́ tá a bá tọ́ lé wọnú ṣẹ̀ríà islam nísìn àwọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n ń gbé nínú ìlú mùsùlùmí wàláì àwọn tó ikọ́ níbọ̀ mọ́nu yẹn tó pé ìyẹn gbọ́dọ̀ fi aburú ṣe wọ́n ni inú ṣẹ̀ríà islam lọ́wà òun náà ń pè ní mọ̀tẹ́mẹ́n kódà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní pé ẹni tó bá pa mọ̀tẹ́mẹ́n tó pé ẹni tó wá tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ lẹ́sìn míì tó jẹ́ lẹ́sìn ọlọ́run tó sì wá sá sọ́dọ̀ yín ẹ ní visa ẹ̀yin náà lẹ́ni kọ́ ọ̀bọ̀ wà nílùú yín torí visa àti ọmọ rẹ̀ ní pé ẹni kọ́ ọmọ gbẹ́lú ní ìjẹba àwọn àbó ń gbénú ìlú ọ̀n sanwó táàkì turu ẹni yẹn wàláhì tẹ́ bá fi aburú ṣe ànábì sọ̀rọ̀ sọ́la ní pé ẹni yẹn kò ní gbóhùn àlìjánnà so irú àwọn nǹkan yẹn ìlú fi rí bí ṣẹlẹ Islam bó ṣe rich subhanallah bó ṣe fi bó ṣe wà áàdì tó ní dọ́gbadọ́gba kò sábò sí ẹni àná ti tipẹ́tipẹ́ nìyẹn àná ti tó súnmọ́ yìí òun náà ní ìṣẹ̀mí ayé wa nílọrin yìí náà nígbà kan ẹni tó bá jẹ́ ọmọ ìlọrin tí pé ìṣẹ̀mí ayé rẹ̀ ó ti ń súnmọ́ bíi fifty bọ́ọ̀ ó ti lé ní forty yóò rántí gbogbo tí ń sọ yìí òkè mọ́lé ni àwa gbé nílọrin nínà nílé tiwa ní àdúgbò wa a sì mọ rí ìyá bọ́sẹ̀ tí ìlọrin jẹ́ bọ́sẹ̀ ni ìyá Sunday ìyá Joshua wọ́n sì mọ gbé ládùúgbò kò sí wàhálà kankan kódà àwọn ọmọ mi wọn mi wà láì wọ́n ti mọ tẹ̀lé wa lọ́lé kéwú tó pé mi mọ gbogbo sódà kéèké òun náà lọ́wọ́ máa kò sí torí ẹ̀ kó pé kí ni kó di mùsùlùmí tó gbúrú àwọn ẹ̀ṣẹ̀ níyì níbo la fi rú ẹ̀ sí lónìí tó kó ń kálukú kó wúra rẹ̀ kó wúra rẹ̀ tó ṣé níjọ́ ẹ̀sìn míì ni ẹ gbé lọ́wọ́ ni níjọ́ òun ṣé Islam mi làwọn ẹ̀ gbé lọ́wọ́ ni tó ti ń jẹ́ n tó dáa n tí ẹ̀sìn kọ́ wa iná nìyẹn nígbà tó di pé kálukú tí wọ́n ń dúndò pé a bọ̀ lọ ìyá mi ṣẹ̀dákùn so wàlá sí àmọ́ ìjọba náà ti dá sọ̀rọ̀ yẹn dákùn àlàáfíà náà ni èmi fẹ́ fi ọ̀rọ̀ tèmi pèpè sí kẹjú ká gbà àlàáfíà láàyè lọ́tún àti ní òsì so kẹ́nì kó dìde kó ní alọ̀lẹ̀ já alọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ alọ̀lẹ̀ wàlá kò sínú Islam o ẹ̀yìn kankan yẹn kò sínú Islam rárá rárá gbogbo jihadi rẹ tó bá ṣe láyé rẹ fún <clears throat> ọfẹ́ ṣe jihadi wàláì tí gọ́ọ̀mẹ̀ntì ọba tí gọ́ọ̀mẹ̀ntì ọba ti fọwọ́ sí i fún ọ aláì ọ̀n dáná lọ́dọ̀ ọlọ́run kódà jihadi islam gan ọ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àṣẹ ẹni tó ń jẹ́ amir aláṣẹ òun ni ọkàn tó poya tó ìwú mi pé ní sikẹ́ni kọ́kọ́ ìdílé ní sikọ́ni àwọn ọ̀lẹ́sẹ̀ jihadi à ń lọ sílùú kan àwọn kan ń gbé gún bẹ́ẹ̀ wàláì tó bá lè ja jihadi kan tí gọ́ọ̀mẹ̀ntì bá tẹ̀ ọ́ tòyún kù sí ẹ̀wọ̀n ni so ìtumọ̀ rẹ̀ ni pé ìyìn ṣe jihadi tí wà jihadi tó lè ṣe náà nílé kó ṣe wá sí ọ̀tán àlọ́lùbáyà fẹ́ lọ ṣe wá sí ọ̀tán àlọ́pàá àlọ́lùbáyà lọ lè ń jà wọ́n dàbí ń ṣẹbọ lórílẹ̀ ayé kò ní tọ́kàn ó ṣe wá sí fún ni so torí ìjọba tí ó pàṣẹ pé àfẹ́rù kan bá ń kọ́ ní ẹ̀kọ́ rẹ̀ wà ń bẹ̀ so ìyẹn náà ìjíká yé wa mùsùlùmí a sí fún jàgídíjàgan anabi sallallahu alaihi wasallam wọn láti tàmẹ́nà olùkọ́ àdúgbò fasalu allah salamu alaihi àfiyà ẹ máa béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة ẹ̀sìbẹ̀rẹ̀ wàhálà ẹ̀bẹ̀rù fìtínà ọ̀ ẹ̀bẹ̀rù wàhálà ọlọ́run ni ẹ má fa wàhálà o kọ́mọ yẹ kí wàhálà ẹ̀ mọ́bi tí ó padà já sí o tó ìpínlẹ̀ wàhálà lè yẹn máa rí ni ò kí ń mọ́bi tí ó lè padà léde sí ẹ dákun ara wa ń tí ìjọba bá sọ lórí ètò yìí lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fara máa ẹ jẹ́ ká fara máa ló jẹ́ mùsùlùmí náà ni ká fara máa bí tí ìjọba bá gbé sí bó jẹ́ àwọn tó ń jẹ́ kírísítẹ́nì náà ni ẹ fara máa bí tó ìjọba bá gbé sí so torí pé kíni ẹnìkan kan lágbára jùjọba lọ lórí ọ̀rọ̀ yìí o lórí ọ̀rọ̀ yìí ẹnìkan kan ò sì ní ìgbésẹ̀ kan tó lè gbé wàláì tó akọ bá fẹ́ ṣe islam o tó akọ wọ mùsùlùmí bá ní o wàláì má gbé ìgbésẹ̀ kan tó ju ìgbésẹ̀ tí ìjọba gbé lérí ọ̀rọ̀ yìí lọ sùkúlọ̀ wọn bá kọ́ mọ́ṣáà sànú fún wa ọjọ́ ti lọ gan bóyá tí n bá rí kọlù bóyá méjì àbí ẹ̀rọ kan tí a bá rí gbé fún àwọn tí a zero eight one zero eight five zero one three seven one وعليكم السلام ورحمة الله نعم. ẹ ṣeun gan ẹkú ètò ọlọ́run bá lè kú lákàáyé hmm. mo ní kí n bọ̀ tẹ́tì ọ̀rọ̀ yín díẹ̀ nípa ọ̀rọ̀ ó ṣe jáàbù kò ṣe jáàbù ní àti agbára lè èmi ti ń pé ìyá kan bẹ ní àdúgbò wa ó lé ní thirty years àmọ́ pé ní yahoo to yahoo one láìra àti ìyá àwọn ẹwú bó ṣe gbé tó ní thirty years mhm. lágbára rẹ̀ kò sí wàhálà tán mhm. láàrin wa mhm. despite pé <laughs> nǹkan máa tó kú nǹkan báyìí níbi wá sọ ládàá pé kò sí ibẹ̀ ẹgbẹ́ pèmí bẹ́ẹ̀ wà ọmọ àwọn ẹlẹ́sìn kiri àti àwọn bí Ìlọrin ṣe rí náà ni wọ́n ń sọ yẹn wàláhì Ìlọrin gbàlejò láyè gbà sọdákun ẹ mọ̀jẹ̀ ká fọwọ́ ká fa wàhálà ká da omi àlàáfíà rú nínú ìlú ìkọlọ̀ kọ́ mọ́ṣá ṣàánú rẹ̀ fún ayé kí gbé kọ́lẹ̀ lómìnà. Wa alaikum salaam àwọn ọkùnrin abádùn ìpínlẹ̀ àjọṣe yìí nípa àwọn ọlọ́jẹ́ ọlọ́run bí àti pé ọlọ́run jọ ṣẹlẹ̀ pẹ̀lú wa kábà pé èsì ló fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni àti wọ́n gba èsì ní àti bẹ́ẹ̀ni káwọ́ gba láàyè rẹ̀ ọlọ́run pẹ̀lú wa ẹ̀ṣin gan ẹ̀ṣin gan náà inshallah fún àwọn tí a bá tó fẹ́ pè mí sí ẹ̀yìn ètò àbí ẹjọ́ kí n mo ti gbé kọ́ọ̀lù yìí náà ọ̀yà náà. Alaikum salaam wa rahmatullah. Ìbéèrè ẹkùn ti ẹkùn ti ta. Alhamdulillah ìgbésẹ̀ ìgbà ni pé nípa ọ̀rọ̀ ìdíje. ẹ dákun ẹni tó bá ti dé oyè tó tún lè mọ abẹ́ àwọn òbí ẹ̀. bẹ́ẹ̀ ni dáadáa ó lè wà lábẹ́ àwọn òbí rẹ̀ Aisha ọdẹ Ọlọ́run ni àwọn ṣe èyí pẹ̀lú anabi sọlọ sọlọm lẹ́yìn ọdún méjì ló tó mú fúlọ sọ́dọ̀ anabi sọlọ sọlọm ó sì wà lọ́dọ̀ màmá rẹ̀ kò sí tó burú mẹ kò kọlọ kí ó ṣàánú wa náà. Inshallah fáwọn tí a bá fẹ́ pè mí sí ẹ̀yìn ètò ká pè mí sí zero eight one zero